الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى نحمده ونشكره ونثني عليه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين إخوة المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته أدفع الواوى التي أوكوا بلوى إدراري ọba tí ó ṣọ́ wa pẹ̀lú àánú ẹ̀ ọba tó ṣẹ́wà kù títí di àsìkò yìí pẹ̀lú ìyọ̀ǹda ẹ̀ àti ọlá ẹ̀ abẹ́olúwa ọba Allah azza fi ọ̀la kọ́mọ́sá sálẹ̀kùn orí wa ọdún tí a ń ṣe èyí tó ti bẹ̀rẹ̀ látànà ọlọ́mọṣà pé ní ọdún ayọ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa kó ló ní sábàbí ìpa ẹ̀ṣẹ̀ rẹ ìgbanípò àti ipò níwájú ọlọ́run lẹ́sàn-án rè abẹ́olúwa kó má ṣàgbà gbogbo pẹpẹ fúru wa. Òní ni ọjọ́ kejì. ọdún tó náà jẹ́ ọjọ́ ọdún ọjọ́ ọdún lónìí náà òun kàn wá ẹ̀rí ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé yóò mú làríjì àwọn ọjọ́ yìí náà ọjọ́ ọdún ni yóò mú alhadi àṣà ọjọ́ òní asani àṣà. ọjọ́ ọ̀la wasalis aisha àti ọjọ́ ọ̀túnla àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ń pè ní ayyamu at-tashriq orúkọ tí ń ti ń jẹ́ ni látàrí òṣèlá Muhammad salawatullah wasalamu alayhi ìtẹ̀nìtúmọ̀ orúkọ yìí ga gbọ́dọ̀ ti wá nítorí pé ní tashriq òun náà ni kéèyàn tẹ̀ nǹkan sí oòrùn pàápàá jùlọ láti bí ọwọ́ oòrùn àárọ̀ yẹn tí wọ́n ń tẹ́ òun náà lẹ́ran ẹ̀rí pé ẹran tó má ti pa níjọ́ ọdún kọ́ má bàjẹ́ àwọn ọjọ́ òní ni wọ́n ni wọ́n máa gbé sóòrùn tó wọ́n máa tí wọ́n máa tí wọ́n máa jẹ́ sísá gbogbo àwọn nǹkan yẹn náà títí dòní eh, ó sì lè ṣẹ́kù láwọn àyè míì ó tẹ̀ jẹ́ pé àwọn nǹkan míì ti tún advance èmi lè níta ní sẹ́ra mọ́nìṣẹ́ wọ́n ti kó sínú oven èmi ò ní tó bá ti yán èmi ò ní tó bá ti dín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ní ìgbà náà ìfún títí dè sí àwọn alálàájì ní maka ní mìnà ìbùnú ti fẹ́ máa èmi ò náà fẹ́ dín mi ò náà fẹ́ yan mi ò náà fẹ́ dín so bá ṣe ń ṣe láwọn àsìkò náà òun náà ni pé wọ́n tẹ àwọn ìran yẹn lẹ̀ sátẹ́gùn òun ọ̀pá so that kò ní bàjẹ́ kò ní bàjẹ́ ẹ̀tọ́ bá bú bẹ́ẹ̀ èyí tí wọ́n fi pápá jùlọ ẹran tó máa ń pa sí. Si, mọ́kà tá ń pè ní kíni àdáyá bẹ́ẹ̀ náà sì ni àwọn ẹran àbáhì ìtafẹ́lù láàrin yìí ibi tán ti rí gbólóhùn àyámú at-tashriq oṣù ọlọ́run wa ní àyámú at-tashriq àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ọjọ́ jíjẹ ọjọ́ mímu الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ọmọ ìyá wa tí wọ́n ń bẹ ní hajj ẹ̀rí pé ara ó ti máa bẹ̀rẹ̀ báyìí ẹ̀tọ́ bá kàn ní tàwáfù tí ó ṣe lọ́rùn òun ni wọ́n fi káàyè wọn ò ti ṣe tọ́wáfù lè fábọ̀ wọn o ṣùgbọ́n ẹ ti ráwọn ọ̀pọ̀ náà táwọn ti gbìyànjú wọn ti ṣe tiwọn lánàá lọ́jọ́ àná òun náà wọ́n ṣe ń ba bọ́ òun náà ni wọ́n lọ rọ́jú tí wọ́n ṣe lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn lọ lẹ́mìí ẹ̀ ẹlòmíì máa fi dì ilé rẹ̀ ọ̀gọ̀rọ̀ ó tún ṣe lónìí ọ̀gọ̀rọ̀ ó tún ṣe lọ́la kọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn wulẹ̀ ṣe sùúrù ìgbà tí wọ́n dé maka ṣùgbọ́n àwọn ọjọ mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo alálàájì nàdá ọ̀gbọ̀rọ̀ wà níyìnà wọ́n ti bọ́ra lẹ̀ kò sí ti ń dá wọn dúró lẹ́yìn kan lọ ju àwọn òkú tí wọ́n ju òní dandan ni òní ọ̀túnla òun ni náfìlà ti ṣe ọjọ́ tí ó máa jẹ́ sátidé báyìí òun ni náfìlà òun tún dáa jù màtọ́lọ́ wọn bá ní wadhkurullaha fi ayyamin ma'dudat àwọn ọjọ́ iná pè ní ayyamin ma'dudat àwọn ọba ní àwọn ọjọ́ tó ló ń yìí òun náà lọ́jọ́ òní ọjọ́ ọ̀la àtijọ́ ọ̀túnla wadhkurullaha ẹ pọ̀ ní ìrántí ọlọ́run ẹ má dákẹ́ ìrántí ọlọ́run kọ́kọ́ òun náà ni èyí tí àti wí ní ìgbà tá a ti rùn tán òun jẹ́ mọ̀kọ́yé àti gẹ́gẹ́ bí àṣepè àti síwájú bẹ́ẹ̀ làwọn ọmọ ìyá wa tó bẹ ní hajj ọlọ́run ní ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ìrántí ọlọ́run faman ta'ajjala fi yawmayn ẹni tó bá tètè kúrò lọ́la ẹlòmíì lónìí àtọ̀la yóò kàn ju òkò àwọn òkò mẹ́tẹ̀ẹ̀ta tá máa ń ju jamarot mẹ́ta náà ni yóò ju eléyìí yóò ju eléyìí yóò ju eléyìí lọ́jọ́ òní unlike àná àná òun ẹyọ kan náà lọ ju ìlànà àmọ́ tí ọjọ́ ọ̀la mo ju mẹ́tẹ̀ẹ̀ta seven seven seven ọjọ́ òní àtọjọ́ ọ̀la ó sì ti lásìkò tó ẹ̀kún ojú ní ọwọ́ lórí eléyìí náà gbogbo ẹ̀ tó wá ní àwọn ọmọ ẹ̀ àwọn alálàájì tí ó pè sákèésì níbi tí bálabàla níbi tí wọ́n ṣẹlẹ̀ níbi iṣẹ́ alálàájì ẹ̀mí àwọn èèyàn ó ti ṣí wọ́n ti máa wẹ̀ tí dọ́là ń lọ ká padà sí mọ́kà wọ́n á lọ ju òkò yẹn ní rọ́fìlì àwọn alájú lẹ́ǹbẹ̀ wọ́n ní àwọn àjùlọ́jú lóru wọ́n ti kò rú ọlájú kalẹ̀ ẹ̀rí abdullahi ibn umar oníkunna nàtàhayánu azawal láyé ànábì a máa ń dára ju a máa sọ kí òun ọyẹ àtàrí kó òun ọyẹ àtàrí káwọn tó lọ ṣe kíni káwọn tó lọ jókòó yẹn ìyẹn olùkótó níní o àtòkò tọ́lá kò lẹ́tọ̀ọ́ èèyàn lóko jújù òkú rẹ̀ wọlé kò ọlọ́run nígbà tó bá ti lọ jù lásìkò tí ọ̀yẹ̀ kó jù ó bẹ̀rẹ̀ látìgbà tí òun bá ti yẹ àtàrí lọ́wọ́ àyílà títí ìfún tí ó fi di mọ́gíríbì ó sì láǹfààní ẹ̀lọ́ ẹ̀pẹ́ ẹ̀yìn àwọn alálàájì ẹ̀ tó bá dàbọ̀ láàjì kan ṣe é ti jù kó yín wọ́n ti ní káwọn jù láago mẹ́ta ẹ̀jẹ̀ gbogbo tẹ̀mọ̀ gbọ́nù òru làwọn ti lọ́ọ́ jù tó nílẹ̀ ẹ̀sìn àmì ìbẹ́ńbẹ́ báyìí àmì à wọ́n ní wọ́n lóorùn mú ni wọ́n wóró wóró táwọn èèyàn mọ̀ wíìrì tọ́ ní wàá ṣe sọ iṣẹ́ tí ń bẹ fáwọn aláàjì lónìí wọ́n ti firi wọ́n kàn wá mìíràn wọ́n sì gbọ́dọ̀ sún mi náà yìí àmọ́ tó bá wá kánjú ọlọ́run bá ní ẹni tó bá fẹ́ tètè kúrò kò sí problem fọmọ́ tá a jálá fi ìyàwó mẹ́yìn fọ́dà ìsìnmáàlì kò sí problem tó bá tètè kúrò ní ọ̀la níwájú kò tán kọ́mọ lọ́mọ ká padà. kọ́dà ẹni tó bá ti ṣe tàwáfù tiẹ̀ lánàá kò sí ntọ́kàn ọmọ múra pé ijó wọn lá ń lọlé lókù ó kàn máa retí láti lọ sí tàwáfù dágbére yìí gbogbo eléyìí ẹlòmí ọmọ ni à ah, nígbà tí èsì lájì àkàn ń sọ àwọn iṣẹ́ tó wà lásìkò yìí ká sì má já kàmù náà ọlọ́run ṣàṣe ní ìrọ̀rùn fẹ́ nìkọ̀ọ̀kan wa ọ̀la la ilaha tó bẹ́ẹ̀ náà ni lọ́jọ́ ọ̀la ọlọ́run bá ní wọ́n máa ń ta àkọ́rọ́ fẹ́lá ìsìmáàlì ẹni tó bá tún dìlé rẹ̀ tó ń wá sọ dìjọ sátidé òun náà kẹsí pé kọ́ lima ni tákà ṣùgbọ́n lọ́lọ́lá ju fẹ́ni tí ìbẹ̀rù ọlọ́run rẹ̀ bá tún máa lékún kóun tún dúró dìjọ sátidé yẹn padà kí ni ìtumọ̀ fẹ́lá ìsìmáàlì tó wà ń bẹ̀ òun ó ní àṣà tí àwọn Quraysh àtàwọn wọ́n ti máa ń ṣe tẹ́lẹ̀ àmìlẹ̀dẹ̀ òwò àdúgbò yẹn gbólóhùn fàlàyé tí máa lè yẹ sí dáadáa kò lè ṣe fún ọ alẹ́ yìí àṣùlá ṣùgbọ́n ní ti ayà yẹn ń sọ níta ti lọ ẹ̀yẹ oríṣi ọlọ́run àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ọjọ́ òní ọjọ́ ọ̀la àtọjọ́ ọ̀túnla fún àwọn alálàájì wa ni wọ́n mọ̀ kúrò ní Mínà pàápàá jùlọ ó lè tó eighty percent wọn ní ọ̀la tọ́ọ̀ àwọn táwa ń lé bọ́ àwọn ọjọ́ wọ̀nyí ọjọ́ jíjẹ ọjọ́ mímu ni èèyàn gbọ́dọ̀ gba àwẹ̀ ìwọ̀n ni ní ilé mọ́kànlá ní sàdéjúmọ́ ọjọ́ òní ọ̀lẹ́tọ̀ kéèyàn gba àwẹ̀ o so èèyàn jẹ èèyàn mu èèyàn gbàlejò èèyàn ná ọlọ́ba yẹn lálejò èèyàn ṣe ọdún sì ń bẹ́ ń ta títí dásìkò yìí ọ̀la pẹ̀lú ògo ọlọ́run ọdún bẹ́ ń ta ọ̀túnla ọ̀dọ̀ bẹ̀ẹ́ta tí ó fi díjọ́ sátidé òun ló fi jẹ́ pé azikiru muqayyad gbólóhùn tá a tún fẹ́ràn tí ọlọ́run tá a fi ń dúpẹ́ yẹ a mọ̀ wí títí tí ó fi di àlásàrì ìjọ sátidé tí wọ́n gbé ìlà ti wọlé àti ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó pa tí wọ́n bọ́ sí òru ọjọ́ aláàjì nù aládìjì tún wọlé ahad ìyẹn tá a níjọ sunday ìgbà wọn láti wọn sọ pé tọ́ ọkọ̀ ọdún ọdún ọdún tó ti lọ ó ti lọ báwọn kọ́lọ́n kó já sí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ aṣọ eléyìí gẹ́gẹ́ bí ìrántí fáwọn ọjọ́ tí ń bẹ láwọn àsìkò yìí ọlọ́mọṣàgbà níjọsìn fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run kó wa kó já ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé kó sì já sọdún ayọ̀ kó àwọn ẹ̀yà wa táàdì wọn ṣàdúrà bá wa ṣe ìdẹ̀kùn fún wọn wọ́n sá bá wa fúyẹ́ ìnira wọn lọ bá wa gbé kúrò fún wọn láìpẹ́ méjì ọlọ́run àwọn tí wọ́n já láàárẹ̀ kára ni tó wà lọ́wọ́ gbẹ̀kùn kan àbí ọba Allah subhanahu wọ́n sá bá wa ṣe ọ̀rọ̀ fún wọn. tọ́ àwọn tó ti bọ́ sálùkìyàmọ̀ ńkọ́ ọlọ́mọsábà àgbà bọ̀ wọn sáforíjì fún wọn gbogbo mùsùlùmí wọn máa ta ana kalimati shahada ìgbà tó kú lórí la ilaha illallah yu'minu billahi rabba lórí ẹ̀sìn ìsìláàmù lọ́wọ́ à tó fi lọ bọ́ lọ́hùn wọn ni ó ṣe ẹ̀tọ́ ó sì ó sì pàtàkì àbẹ̀ ọlọ́run ọba fún wọn. àbí báyìí bẹ́ẹ̀ kú àbí ọ̀rọ̀ rẹ̀ dáyàn lójú ẹni gbọ́dọ̀ ṣàdúrà fún o gbogbo ẹni tó kú lójú ọ̀nà ìsìláàmù lọ́mọ sábà wa kẹ́ lọ́mọ sábà wa gbàgbọ́ wọn. ọlọ́run ní àánú بوتاو اللهم إنا نسألك حسن الختام يا رب العالمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم أصلح لنا ديننا الذي وعصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وليند الله سبحانه majalisu darsi wa tí yóò fi di jọ monday yẹtawa kọf àwọn ìbánisọ̀rọ̀ wa so a ní yóò dára dúró mandi di jọ monday bí ìdìmìlà táfi padà sí rotini àwọn tí àwọn al-ayyam níbàámu pẹ̀lú àwọn ọjọ́.